my people now, wow wetin we no go see finish They don't catch one aboki wey dey sell poisonous puff for. abeg make una watch wetin una dey chop see am see as di inside black hmm? The outside no black na the inside black my pipo abeg wetin we do this hausa fulani people? eh? if they no rape they go maim eh? if they no maim they go kidnap eh? now um, poor people wan chop again una na poison una dey sell for dem wetin dey do nigerians sell with money hmm? okay wetin we wan achieve wey you dey sell poisonous puff eh, to pipo dey come arrest am finish now dey say dey wan carry am go police station well na the normal thing sha because i no go support say make dey do jungle justice for am but make police make dey do normal make dey do normal make dey investigate make dey find out where e dey do this pawpaw and many of them, dey sell am wetin be im motive uh, make dey know abeg make dey get to the root of the matter to prevent uh, uh, eh, further this thing wey be say people go catch people now they no go trust police and we wan know make they come out with press statements and eh, they should make it public Let's know exactly this guy's motive and want to see the end abeg don't forget to like and subscribe. ah ẹ wo ẹ wo ẹ wo tá a rí inú ẹ. ẹ rí. àwọn olùmọ̀ọ́rí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pè yín. Ah yá múlíjà mọ́ lẹ́jọ́ ẹjọ́ àti lọ kú kọjá pàtó lọ. ó kọjú àná ó dànù ni o ó dànù ni o. ẹgbẹ́ mi lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ mi lọ́wọ́ rẹ̀ ká wọ́ wọ́. ó yẹ ẹjọ́ ẹjọ́ àtẹ́jú àtẹ́jú ẹjọ́ ẹjọ́. ọ̀pọ̀ sí pọ́pọ́fù ni o àbó kí ló pọ̀ sí pọ́pọ́fù o àgbélá police station. ẹ wà ẹ.